tún fún wọn lówó wọn o. ebi pa yín o ẹ ṣàánú mi nítorí ọlọ́run ojú yín ò fọ́ etí yín ò ní. nídìí gbogbo ìgbà kíbi máa kàn yín tayatama. ojú yín ò bàbá mi ẹ ṣàánú mi o bàbá mi tó ń lọ. ẹ ní sùúrù how do you know báwo lẹ ṣe mọ̀ kí bàbá ló lọ. Ah, ohun yín ni mo gbọ́ bàbá mi. ó lọ́wọ́ ẹ̀ mọ̀ àwọn obìnrin tí wọ́n ní strong voice bíi tèmi. ẹ má dúró àwọn obìnrin tó wà tó jẹ́ pé òun wọn strong bíi tèmi ní ẹ jẹ́ kí bàfọ̀ wá kí yín kààrọ̀ kẹ́ wá gbọ́ bó bá ṣe sọ̀rọ̀ fún yín ẹ wá ẹ dẹ̀ ṣu ọ̀pọ̀ àfọ́jú ni. n lè parọ́ afọ́jú ni mí. are you sure you are blind. ìtàn yín. you are blind completely. bẹ́ẹ̀ni bàbá ayé yín blind àbójú yín ló blind. ojú mi sì ni. ojú yín ló ṣì blind. Eh bàbá mi ẹ jẹ́ nǹkan tẹ́ bá ní ẹ fi bùn o. ohun tó jẹ́ kí n dúró kò sí nǹkan méjì ju pé ojú yín ò ní í fa ẹ̀jẹ̀ nǹkan o òṣìlẹ̀ nǹkan ọ́fìkì lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ o tó tó ọ́fìkì ni mí ní dúró ojú yín ò ní í fọ́ etí yín ò ní di gbogbo ìgbà kíbi má kàn yín taya tọmọ ojú yín ò ní fọ́ etí yín ò ní di gbogbo ìgbà kíbi má kàn mí taya tọmọ. Ah, ọlọ mo ti rí stanza mi ẹlò ẹlò ẹlò ẹlò ó ti tó máa change mind ah, mi five hundred ni mo fẹ́ fi ilẹ̀. Ah, bàbá mi ṣe. ó ní ẹgbàá ó dáa mo ti gẹ́ẹ̀tì tí mo fẹ́ gẹ́ẹ̀tì ẹ má rí five hundred ni mo fẹ́ fi ilẹ̀ mo dẹ̀ ti wo owó tó wà lẹ́yìn mo máa mú four hundred tí ó ti yé yín bẹ́ẹ̀ yẹn tàbí kí n mú four fifty kì í fún yín fifty naira oore mo mú two mo mú one kìíní yìí ó pé o àmọ́ eventually tí ó ti yé yín sìn mo ti mú three eighty mo dẹ̀ ti fi five hundred lẹ́ńbẹ́ẹ́ ó yẹ bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà. ojú ò ní tì yín àmín iná ọmọ ò ní jó àmín ebi àárọ̀ ọ̀sán ò ní pa yín àmín ẹ̀ ní pàdé alágbàkó ó ti tó. àdúpẹ́ o ebi ò ní pa yín o ojú ò ní tì yín o ojú yín ò ní fọ́. etí yín ò ní di gbogbo ìgbà kí bí máa kàn yín táyà tọmọ. bíbí sùlẹ̀ kí ló ṣẹlẹ̀. ah bùdá Sàámú ẹ ní láti wà very careful gan-an. gbẹgbẹ àwọn. ẹ wo inú ayé tí a wà ó gbẹgẹ gan-an èso èso báyìí dẹ̀ ni ìgbín ah, gungi gbẹ̀nu sáwọn. ṣé bí mo rí yín tẹ fún ìyá tó wà ń bẹ̀ yẹn that blind woman mo rí tẹ fún ní owó. ìgbà tí mo á fún obìnrin tó ń tọrọ owó tó fọ́jú tí mo fún lówó ńkọ́ kí nìyẹn ní ṣe. ṣé mo pẹ́ bẹ́ẹ̀ ṣe fún lówó yẹn owó yẹn ó lè fi bẹ̀ sọ yín di eku. ó lè sọ mí dẹ́ku. bẹ́ẹ̀ ni mo sọ fún yín in fact ó lè sọ yín di ẹran ṣé rí ọ̀pọ̀lọpọ̀ owó tí àwọn ènìyàn tó ń fún àwọn tó ń tọrọ owó yìí àwọn oníbàárà yẹn tó ń fún wọn oríṣiríṣi nǹkan ló fi ń ṣe tí a ò mọ inú rẹ làwa máa náà ń ṣe ẹ ṣàwà kí ẹ fún nǹkan tèmi ni kì í sọ fún yín nìyẹn àdẹ̀wí awí awí tán àsọ tán náà èbú náà lè máa máa búyàn ẹ bí pé oore kan mo fẹ́ ṣe yín tí mo fi sọ fún yín ṣàwà kí ẹ fún o. ṣé kóbìnrin lè sọ mí dèkú tán bá dẹ̀ máa sọ mí dèkú ehoro ni màá jẹ́ ehoro ni màá yà nínú ẹ̀kú torí ọlọ́run kó fẹ́ sọ mí dẹran kò possible láyé mi lè jágbó tó bá dé máa wá sọ mí dẹran kò sí bó ṣe lè wù kó rí bí mo ṣe gùn tó màálù ni màá yà kọ́ wọn fẹ́ ṣe bàtí mi wọn fẹ́ ṣe wẹ́dí àbọ̀ fẹ́ ṣòkú àgbà kí màálù mi ti wá wà láàrin àwọn màálù ẹgbẹ́ kọ́ wọn pa mí fún wẹ́dì kọ́ pa màálù mi fọ́kù àgbẹ̀ torí ọlọ́run. Ah! mo ṣàánú dẹ́ran ó lè sọ mí dẹ́ran ayé mi o. eléégún ritualist ritualist ẹ̀gbá bí wọ́n gbọ́dọ̀ bí ọ̀dọ́ bàbá ìbàbá ìbàbá yìí ẹ̀gbẹ̀bà ọ̀yá owó mi jà owó mi jà owó mi jà owó mi jà láàrin owó owó mi owó mi rè gbogbo owó orí burúkú tí mo gbà lọ́wọ́ ẹ owó òṣì tí mo gbà lọ́wọ́ ẹ òòrè mo ti dàlẹ̀ kò ní dáa fún ẹ ìwọ ìwọ ìwọ rẹ. o fẹ́ sọ mí dé kú màmá wa lọ dàbí ẹ mọ́ àbí kí lọ dàbí ẹ ọ̀rọ̀ àbí kí lọ dàbí òkété nínú eku tọ́ba dẹ̀ máa sọ mí dẹ̀ràn bí mo ṣe wà ràkùn mi tàbí máa lu onírú mi máa yà tí bá dẹ̀ jẹ́ ràkùn mi ike mi náà máa lékọ́ tó sáré jẹ mo máa sáré jẹ kébì àbí jẹ kun ẹran mi kò lè dáa fún ẹ olórí burúkú yìí. níwọ̀nba ọrùn tó lù ẹ̀ sọ pé kólú ẹ̀ tún wá rẹ̀sì lé díẹ̀ àwọn nẹ́pà tún múná lọ gbogbo ẹ̀ díẹ̀ dúdú rírí báyìí ṣọ́sàn dòru ní. Ah, I no see anything ṣọ́sàn ọ̀sán dòru ní. ta ló ń bẹ̀ ta wọ̀ bẹ́ẹ̀. Bọ́dá Sàámú. Ah. Bọ́dá Sàámú. Ah. Bẹ́ẹ̀ Sàmú kí ló ṣẹlẹ̀? Ta ló sọ̀rọ̀ ẹ? Èmi Yọ̀ṣibí ni kí ló ṣẹlẹ̀? Yọ̀ṣibí. Sá. Afa. Mo wà òkè. Báńtọ̀ Swiss. Swiss Swiss Swiss lẹ́gbẹ̀ẹ́ ògiri. Ok switch. Báńtọ̀. Switch wà títàn bọ́dá Sàmú. Ìnáwó ló wà títàn gbogbo bí ti dúdú. Mi rí nkankan ni mi rí nkankan. Bọ́dá Sàmú iná wà títàn jàre. Iná sì títàn bí I can't see anything. Ẹ rí nkankan. Kí ló ṣẹlẹ̀? Atẹ́gùn kan fẹ́ gbé mi èmi ni mò ń fọwọ́ ṣe báyìí sí lójú. ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́. ẹ̀rí kankan bọ̀dá. mi rẹ̀ ní tì. bọ́dá sàmú ẹ̀rí kankan. I can see. Ah! mo sùn mo wọ mi mo dé eh. mo sùn eh. mo ní rice mo jí eh. mi rí kankan. wọ́n là dé. mo dé mo sùn mo ní rice mo jí mi ò rí kankan. Ah! lọ́sàmú wọlé. mo dé mo sùn mo ní rice mo jí mi ò rí nǹkan kan. Ah, ó sì tó mọ̀nàṣà mú mo lè lọ mo lè lọ. yẹ síbi ìmọ̀nà tí sọ̀rọ̀ ìmọ̀nà tí. ibi ẹgbẹ́ yín bí mo wà èmi ni èmi ni. ọmọ ṣẹlẹ̀ wàwá mú mi lọ síta o ti yẹ yín sìn kíní kan sọ fún mi pé tí n bá rí òye ọ̀run òye ọ̀run as in day daylight rail of light tó bá wọnú ojú mi ojú yẹn á clear. Eh. Ah, mo dé mo sùn mo ní sex mo jí mi ò rí nǹkankan. ẹ tún ti sọ di rí dín. bí bá mi dídé jẹrẹ bí mo dídé. ṣé mo ti dé eh, bẹ́ẹ̀. Eh, ẹ ẹ gbé kejì náà. máyì máyì ah. wọlé mi mo fẹ́ dé ta lónìí mo mọ̀ bẹ́ẹ̀ tí n bá dé ta ṣáà ti wà ń ta ni. ẹni sùúrù ẹni sùúrù ó yẹ rọra gbẹ́sẹ̀ sílẹ̀. ṣáà ti wà ń ta báyìí. a ti wà ń ta. a ti wà ń ta báyìí. a ti wà ń ta bọ̀dá Sàámú. mo dẹ́rọ oorun ni mo rí tó ń tà mí lára. ẹni sùn ẹ má ṣubú ẹ má ṣubú o a ní kẹ́ rọra ó yẹ rọra jókòó ẹ rọra jókòó. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. bọ́dá mi kí ló ṣe yín. Ah, bí mo ṣe rí nìyẹn o mo kàn déédéé gbọ́ tó pariwo ni yéè bí mo dé yàrá wọn báyìí nǹkan tí mo bá ní ìbọn náà sàmú orí nǹkan kan ò rí mi. Ah! ẹ mọ tó jẹlẹ ẹ mọ tó jẹlẹ ṣẹ́ẹ̀rì ní àsìkò yìí ẹ bá mi padùn pọ̀ kẹ́ gbàdúrà bàyé mi ni. Ah ogunlọ́ba arábí rí kankan mọ́ ah, ah. I can't still be rí rẹ rárá. ẹ gbọ́wọ́ wọlé gbọ́wọ́ bá ìjàre à mo lè mọ́ ọ lọ. ọ̀gbẹ́ni Ojúbù kí ló tún ṣẹlẹ̀ ìmọ̀ bóyá ó ṣe ti padà bó ti ń tẹ́lẹ̀ mi. wèrè gbọ́dọ̀ ojú kò wẹ̀rẹ̀ bíi ti báwo. ẹni ẹni sòro ẹni sòro ẹjọ ẹjọ ta ni wèrè ńlẹ. agbárí ojú kù ni. mi gbọ́. agbárí ojú kù. agbárí ojú kù. agbárí ojú kù. ń gbọ́ wèrè ńlẹ ẹ. wèrè ńlẹ mi. tó bẹ́ẹ̀. kò bá mi mú sáfún. kì í ṣe pé bẹ́ẹ̀ wèrè yẹn ti gé ẹ jẹ. rárá kí ló wá wá wọn padà lọ sí bísọ̀ síbọ̀ tani kí ló ṣẹlẹ̀. wẹ́rẹ́ lẹ́yẹ̀ mẹ̀dẹ́yẹ̀ mẹ̀dẹ́yẹ̀ ẹjọ́ tẹ̀lẹ̀ sẹ́fún ìmọ̀lọ́wọ́ lẹ́yìn kẹ́mi lẹ́yìn níwájú mi níwájú mi I wait. can I lie down for you. no you cannot lie down. can I kneel down for you. you cannot kneel down. can I be jumping for you. no you cannot jump ojú wo lo ní tó fẹ́ fi jump. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́ tó lọ kí ni mo ṣe fún yín kí ni mo ṣe kí ló ṣe fún yín tẹ́ fi ń lé wọn. sori bó tẹ ṣe wáyé mi ìbá tiẹ̀ wá idiot tó sáré wọnú bíbá yìí ni mo bá wá. ó jà adarí ojúkù adarí ojúkù má bọ̀ ń ta má bọ̀ wèrè ń pè é wèrè ń pè é. ìtọ̀ mẹ́ta òǹrè ìtọ̀ mi ọlọ́jọ́ mẹ́ta òun ló máa mú mo kàn ní kó bá mi taste ẹ̀ ní kó taste ẹ̀ díẹ̀ ló dẹ̀ sá fún mi. adarí ojúkù má bọ̀ ń ta wá mú tọ́ wèrè. ẹ̀rọ mi mú mo dáràn ẹjọ sá ẹjọ sá olówó mu olówó mu. ẹ tí ò bá mu yẹn ti lọ nìyẹn. since tóun ti sá fún mi ẹ kò burú ju tí wọn náà bá mu díẹ̀ bẹ́ẹ̀ wàá kọ́ tẹ̀sítẹ̀ díẹ̀ ni. àmọ̀ràn kò rí ìyẹn burú ẹ ya wèrè ní àbò ń tà yín wèrè kò rí ń dẹ̀ yín àbí etí ya wèrè kẹ́ ẹ bá sọ̀ mọ́ àbò orí yín ni èmi tí mo fọ́jú ẹ tún fẹ́ fún mi ní tọ̀jọ́ mẹ́ta mu. mr man keep quiet. ṣe ẹ ẹ ọmọ kan covid nineteen ẹ tún fẹ́ dá padà sàrà ìlú ẹ yẹn. my friend will you keep quiet ah. ṣé eré ìrìnkúrẹ́ mu wá ṣe bíbá yìí ni màá ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ màá gbé lọ sí dumpling màá tún fọ́ orí ẹ̀ màá gbé lọ sí Dubai má ṣe wèrè pẹ̀lú mi o. ẹ jọ jọ tó lọ má bínú má bínú. now chiki. if you don't drop that shit it might be real mad with you drop that shit and leave no you can try that with my nigga you can perform rubbish with my nigga ask about me if you try to real bro Sam it might appear like Angel Gabriel. If you don't want me to rock you like Stephen, leave. Who are you? If you ask me one more time, I will stone you to death! No, no, no, no, no. You can't stone me to death. But I'll definitely come back for you. Trust me, I will come back for you! Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, Nato, ó ti lọ ó ti lọ ó ti lọ. ó ti lọ dọ̀tún dọ̀tún dọ̀tún dọ̀tún. sọ mi ìpele. dọ̀tún I can't see again. Oh! I can't see again mi ìbọn bóyá ìṣẹ̀lẹ̀ mi ìkàn dédé rírọ̀ bọ́ ni ẹjọ́ yọ síbí dẹ̀ ọwọ́ ẹ̀dà ọ̀ṣọ́wọ́ ẹ̀ síbí rẹ̀ mo ti dánwó ẹ̀ mọ̀ mo ti dánwó ẹ̀ mọ̀ mo ti dánwó ẹ̀ yọ síbí máa jókòó sẹ́gbẹ́ mi jókòó sẹ́gbẹ́ mi yọ síbí. mo dá sọ mú òfìmílẹ̀ òfìmílẹ̀ sínú ìṣòro òfìmílẹ̀ sínú òfìmílẹ̀ sínú ìṣòro yọ̀síbi yọ̀síbi yọ̀síbi pàrọ̀lẹ́yìn pẹ̀ẹ̀bẹ̀ ìwọ náà òfìmílẹ̀ sínú ìṣòro. brasam inú mi dùn pé ìgbà tí nǹkan tó ṣe yín ṣe yín ibi hospital mi lẹ ní kàn máa gbé yín bọ̀. ẹ mọ kàwé ni. inú mi dùn ẹ bọ ẹ ti mọ̀ mi ti pẹ́ ẹ dẹ̀ mọ̀ pé mi ò kéré rà tí kò lọ mọ nú mo exam yín dáadáa sáà mo realize pé kò sí nǹkan tó ṣe yín lójú yẹn medically tí n bá ní kẹ́ lọ mówó wá mo kàn fẹ́ gbowó yín ni o àbí tẹ́nì kankan bá ní kẹ́ mówó wá kàn fẹ́ gbowó yín ni o. ó dàgbé mo ti ṣe hospital o mo ṣíwọ́ọ̀dù àgbọ̀bíìs ẹjọ ṣé ọ̀dọ̀ ọ̀dọ̀ dr dọlápọ̀ la wà yìí. rárá ibẹ̀ la wà. àwọn ìdàgbọ̀n ló jókòó sí. iwájú yín straight ah, báyìí ló wà. àwọn nìyẹn ẹjọ tó lọ ẹsùn mi díẹ̀ ẹsùn mi díẹ̀ sún mi ẹjọ. Ah. àwọn nìyẹn. Ah. first logo ẹ̀yin ni. àwọn nìyẹn. ah second logo ẹ̀yin tún ni. àwọn náà ni. kí ló wá ṣẹlẹ̀ mo mọ̀ yín náà dr dọlápọ̀ mo mọ̀ àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe èèyàn ti lóyún ọdún kan àtọ́sù mẹ́rin nínú bíi tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ jẹ́ kó bímọ yẹn láyọ̀ àtàlàáfíà ẹsẹ̀ èèyàn ti wọ́ọ̀lù tó ti lọ́pọ̀ báyìí bẹ́ẹ̀ni pé kán lọ okùn pọ̀ ẹ̀yin lẹ́nà báyìí tẹ́ni ò dẹ̀ fi rìn báyìí títí dé èmi kò dẹ́. E, èmi náà kọ́ ọlọ́run ni bó eléyìí tí máníkẹ́ lọ mú wàmù kan tàn yín ni. ọ̀rọ̀ tèmi difficult dókítọ̀ ah, ah. dókítọ̀ báwo lè yín ṣe báyìí òkè ṣé ẹ feel pé bóyá tẹ bá pe owó tí wọ́n máa ná fún wa ẹ̀rù máa bà wá pówó yẹn pọ̀ gan ẹ̀wẹ̀ má wọ́ọ̀rì iyekíye any amount ẹ mention ẹ̀ bọ́dà Sàámú ni lọ́wọ́ ó máa kó lẹ̀ ní ó pọ̀ lọ́wọ́ wọn ah, dáadáa. yọ sí bí orí ń ta ẹ nì wèrè ni ẹ nì ó yá wèrè ni kí ni túmọ̀ ọ̀rọ̀ tó ń sọ ìgbẹ́jẹ́ Dangote ni iye kíyè wọn máa kó lẹ̀ ìwọ́rọ̀ lóṣù tó sọ kí ni túmọ̀ òṣì. Ah, ṣùgbọ́n àwọn ohun tẹ máa ń tọ́jú sínú ilé lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ ni wọ́n sọ àwọn ohun tẹ máa fi há gbogbo wọnú ilé tábàtẹ̀ ní ká kó gbogbo yẹn jọ aṣọ bíi two hundred k. ẹ má bẹ̀rù ẹlẹ́rìn kí ló ń pè ṣe ẹlẹ́rìn ẹkún kọ́ ni ẹ̀yẹ ti bo káwọ́ kó lẹ́yìn mi káwọ́ káwọ́ káwọ́ dókítà ẹ wò mí ò mọ ẹ wò ẹ jẹ́ kí n jẹ́wọ́ lóòótọ́ lóòótọ́ mi ò kọ iye kíye tí n bá ní àwọn èèyàn tó máa múlẹ̀ wà ẹjọ́ tẹ́ bá rẹ̀ tó lè yọ ojú ẹ̀ fún mi mo rẹ́dì ká exchange ojú ẹjọ́. ẹ̀yin ẹni sùúrù ah. madam. sọ. mi ò ní parọ́ tán yín o tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ojú bùrọ̀ sáàmù ni ah, ẹ̀ pọ̀ sókè o kí ló ṣẹlẹ̀ tó ń gbé ibi eh, pọ̀sókè náà sá ó dẹ̀ kàwọ́ lórí ẹjọ́ kí ló ń jẹ́ pọ̀sókè kí ló ń pè ní pọ̀sókè tí màá ń pè ní pọ̀sókè rájà. nǹkan tó ń try láti sọ ni pé ọ̀rọ̀ yín kò gba medical solution. ẹ̀kan lo spiritual ẹ̀kan eh. lo kó lo. Eh, nǹkan tó sọ̀rọ̀ nìyẹn pé ká wá spiritual yẹn lọ síbò. irọ́ òun ló máa lo spiritual tí spiritual bá wà dọ́lápọ̀ dọ́lápọ̀ ẹ lo spiritual ìrùngbọ̀n ah, ah, yóò ní tó báyìí kéréje lọ́kọ̀ kẹ má ní ah. ẹjọ́ ẹjọ́ dúró lẹ má wọrí tẹ́bálẹ̀ mo gúrú màrá jìrì yóò ní problem hello everything hello. I think I found a lasting solution to Brosam's problem. Hey! Oya! Oya, sọ sọ sọ sọ sọ. I meet people. I talk to persons. I connect with my Lord's temporal and my Lord's spiritual. The solution is out ẹ̀yin aráalé ṣé mo kí mi ṣẹ̀ṣẹ̀ dé padà ni. pẹ̀lú gbogbo nǹkan tí mò ń wo yìí o èmi ò rò bí ara àbọ̀dá sáwọn lè yà mọ́ o. Ah, ah, kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. Ah, kí ni gbogbo ilé tẹ́lẹ̀ sọ náà ìwọ̀n òyìnbó tó ń sọ ẹ̀sán kó sọ yorùbá káwọn kan láfẹ́ ṣe náà. wo bó ṣe sọ ti ẹni jàre jọ kí ni solution ẹ. Eh? Arinaja is back. Hey! You know, Arinaja and Brosam are like five and six. We connected, we talked, and he told me he got the solution to Brosam's problem. Dọ̀tun, ah, Brosam. Dọ̀tun, ṣé wọ́n call me? Well done. No, Yoshib is here. Yoshibi. Brother Sam. Yoshibi. Brother Sam. Ká díjú ká ṣe bí ẹ̀ ní kú. Káwọ́ ẹni tó máa ṣe ìyìn lẹ́yìn èèyàn. Ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ gbà o. Káwọ́ ẹni ṣé condition tí múlẹ̀ wà wà yín sìn lójú tiẹ̀ ó dẹ̀ ti wá permanent mi ò dẹ̀ ní lajú mọ́ ẹ̀bí. Ah, ọ̀dọ̀ Sàámú kí ni mo ṣe. ìgbà tí mo rán ẹ lóúnjẹ tí mo ní kó bá mi rẹ ẹkùn ẹran tí wọ́n fúnra rẹ̀ dẹ̀ mọ̀ pé ẹkùn ẹran ìbọ̀dájì sí mi kí ló wàá rà yìí kí ló rà yìí àṣàmọ́ wàá lọ ra àṣàmọ́ eegun fún mi. èmi èmi ra àṣàmọ́ eegun n gbọ́dọ̀ tún bá mi wò ó. no bro Sam. Ah from what I can see here this is pure beef. ẹ wo nǹkan tá tẹ̀ bá wà kó ní nǹkan tá bá wà very important brother Sàámú Dọ̀tún ló dé nsìn ó nípa arínájà ó ti dé o. yeah bro Sam arínájà is back. kò lè dáa fún bó ṣe dé ah, ah. kò lè dáa fún arínájà bó ṣe dé àbòrí ẹ̀ burú ni dáná wá arínájà àbòrí burúkú ni kí ló ṣe mí tẹ̀ wá arínájà kí ló ṣe mí tẹ̀ wá arínájà káàkiri kò lè dáa fún bó ṣe dé. bro Sam you been the one calling for arínájà ẹ lè sọ pé arínájà dà arínájà dà. àbí ó dẹ̀ ti dé nìyẹn. orí ẹ̀ bàjẹ́ ni bọ́lá lọ tẹ́lẹ̀ bọ́lá rí inájà bọ́lá lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fi kú òun lé pé má jẹun tán kí n tó gbọ́rọ̀ àrínájà bá àrínágbèrè tẹ́ sọ yẹn má jẹun tán. Bọ́dá Sàámú, báwo lọ̀rọ̀ láìfù yín ò ṣe ka yín lára báyìí? Ṣé bí kó dun yín ńlá là ń sọ? Nígbà hmm. kò sí wàhálà, kò sí wàhálà, ẹ máa tọ́ra yín. Brisam, I feel so ashamed. When I walk to the south, people be pointing at me. I walk to the east, People be pointing at me. Bro Sam, I want you back to your normal self. Yes. We missed you, bro. Yes, Come back home. Ah, Doctor, come back home where? I didn't go to anywhere. I am around you guys. Can you see me? I can't see you, but I can hear your voice. Damn, you've left, bro. You gotta come back. I am around. <sighs> I'm around. ṣàmú egun dẹ̀ ní o. Mm-hmm. ojú ọmọ rẹ gbà wá gèrò. E i'm good bro. mo kò máa lo good ní òfẹ fọjú mi ìfọjú òfẹ dàbí mi dẹ. àbí ojú àlá gẹ́gẹ́ ní ẹ̀rọ ìbúlọ́wà gẹ́gẹ́ ní ẹ̀rọ gẹ́gẹ́ lánàá. ẹbí ló apá apá ẹ ṣáà sọ ọ̀pẹ ti po lórí burúkú àrínájà ó dẹ̀ lóhùn wà lé. ó ní ká máa bọ̀ ó ní wà lé. ó dà hmm. bí ọ̀rẹ́ ní ká máa rìn. mo ṣí bí ẹsẹ̀ ń fà ẹsẹ̀ ń fà ta ló ń bọ̀ ta ló ń bọ̀ ṣé mo fà ní ẹ̀kan kí kọjá alábòsí ni. Hmm. Hmm. mo fẹ́yìn báwo ṣé o fine ṣé o fine. Ah, ó orúkọ ẹ orúkọ ẹ lóru ẹ ẹ pẹ̀lẹ́. àgbà tó dín yín fọ́ po a máa bá sọ títí títí àbí ẹ máa ká gidi borí bẹ́ẹ̀ bí fún ibo. ẹ mo gbọ́ ládùúgbò ojú yẹn ò ní là. Ah, ah. why you go dey talk like that now? ẹ̀yin mo fine tó jẹ́ pé ẹ tún súnmọ́ bọ̀dà Sàámú why you go dey wish am bad. Ah, mo fine kò bá má jẹ́ wọ máa sọ orúkọ báyìí sí bọ̀dà Sàámú. ní sùúrù mo ṣẹ̀ ni mo ṣẹ̀ ló ṣe ń sọ gbogbo ohun tó sọ ẹ̀ lè bàbí dúpẹ́ lọ́wọ́ èpò tí ẹ̀ sọ jáde tí ò bá sọ jáde ńkọ́ irú lẹ́fù wo ni mo fẹ́ wà hmm. irú ipò wo ni mo fẹ́ wà mo fa ẹjọ́ tí ọlọ́run ṣàánú mi òun náà lẹ́yọ̀ tí mo yẹn mò ń bò láti rí tẹ́lẹ̀ ní ẹni kójú mi ti fọ́ ẹjọ́ ẹ ṣàṣàánú mi ẹjọ́ ohun tí mo wá rò ọkàn mi dẹ̀ sọ́sìn pé jọ̀dún ọlọ́run ọwọ́ ẹ ọwọ́ àlàáfíà ẹ ọwọ́ ọ̀tún kó kàn fi kàn mí lójú ọlọ́run dẹ̀ lè gbà sáṣẹ́ ẹ nígbà a kúkú mọ́ mi lójú tí ìfọ́ tẹ̀lé jẹ̀rú yín tẹ̀ lájẹ̀ nínú ni mi mọ̀ pé nílàkàyè báyìí o. mo ní díẹ̀ mo ní díẹ̀ mo ti ń bọ̀ báyìí. orí ẹ pé bá mi fi kàn lójú ṣé wọ́n rè é mo wẹ̀ rè é. ẹyẹ ma bàjẹ́ ni. ó tó ni àbúrò Sàámú ta ló ṣerú eléyìí irọ́ ni o ta ló délé wo ni community. ta ló ń sọ̀rọ̀ tó ránṣán. alágo ni bọ̀dá Sàámú alágo ni. alágo. àbọ̀ orin tí mo dẹ̀ bẹ́ẹ̀. ta ló ṣerú ilé. kò yé mi o kò yé mi ṣé káyọ̀ máa lọ bí ọ̀rẹ́ mo dẹ̀ bí síbẹ̀ nípa mi ò tí mọ̀ kí ni ìfi spread. bọ̀dá Sàámú ó wí bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. kí ni kí lẹ bá ẹ pẹ̀lẹ́ mo dẹ̀ wá ní solúṣọ̀nù. bẹ́ẹ̀ ni ó yá ó yá ó yá ó yá. ṣé mú àtàjọsìn pẹ̀lú àtàrodo wẹ́wẹ́ ṣé mo kọ́ tẹ́ máa bá mi ṣe ẹ má ra àtàjọsìn bí o ní five thousand ẹ má wá ra àtàrodo wẹ́wẹ́ small small ones o ní two thousand ẹ wá lọ́pọ̀ ẹ má mix nǹkan kan sí o kó lè ṣiṣẹ́ ẹ wá máa fi fọ́ lójú ẹ máa fi jẹ́ kó máa fi bójú. Ah, ah, ah ata àjọsìn eh. àti rodo wẹ́wẹ́ tó eh. lọ́pọ̀ tó eh. máa fi pa ojú ojú máa máa ta wọn náà. ó ń pẹ́ kójú tó ta wọn pa nígbà tẹnu ò gbẹ́jẹ́ tẹ bá lọ sọ́sì bódà Sàámú ọ̀tún òsì pé kí ló dé ẹ̀yin nìkan lè wá community ni àti ẹ̀ máa ní ìsinmi. ọlọ́run mẹ́ta kọ́ ni àwọn ni ibo ló wà. àpapọ̀ sí i níbi báyìí. ìbẹ̀rẹ̀ mẹ́ta ẹ má bínú ẹ jẹ́ má bínú sí mi ẹ má bínú ẹ má bínú sí mi àwọn ọjà táwọn rèé tọ́lọ́wọ́ mẹ́ta ṣáwọn mẹ́ta rèé. mọ̀ pé èmi àti àtijọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kó tó di pé mo mú wọn wá síbí báyìí ẹ jọ possible solution gangan òun ni afẹ́kẹ́ bá wá sí. tábà tí ẹ torí iṣu jẹpo àá epo jẹṣu ń ṣe balabala bíbélì ti ẹ̀rọ máa wọ àlàáfíà ẹ wá jàre. máa rò mí lẹ́jọ́ jàre kó o mọ́wọ́ àlàáfíà mi tó bá mọ̀ kó o nílò ẹ̀ mú níbi tó wà àlàáfíà mi bá wà. ṣé ń gbọ́ afọ́jú alákọ oníhanu. èmi lo níhanu lẹ́nu ẹ òhí ẹ ti dàrú ó kí ẹ ti burú èmi ló ń pè lò ní àánú lẹ́nu tiẹ̀ ó mà ga o iṣu ẹni máa ń tọwọ́ ẹ níbi epo ọlọ́run ó lè fojú mi sí half time ó fojú mi sí half time tọ̀ ó wá jẹ́ kí èsì burúkú kó máa balẹ̀ mi lórí no problem. Sàámú yọ́ṣìb tó ń gbọ́ mi ohun tá a ṣe rèé bó kò bá jìn ìlà kì í kú ẹni gbẹ́ kòtò gbẹ́gi ẹni tó kó sínú òdìsẹ̀ dálápá ká máa dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọ̀rọ̀ ẹ níyanjú. Ah. lóríta mẹ́ta níbi tí àwọn ọdúnmọlẹ̀ ti ń gbẹ́bọ tó ṣà ti ń lanu ha ti ń gbẹ̀jẹ́ ti ń gboríṣiríṣi nǹkan ibẹ̀ lèmi ó pèsè igbá mẹ́ta sí nínú igbá mẹ́ta yìí ohun àrà kan wà nínú igbá yìí tọ́wọn ìyá mi ó pèsè sínú ẹ̀ nítorí àti la ojú tiẹ̀ ohun tí Sàámú ṣe ni wípé kó wá ọ̀nà bó ṣe máa dóríta mẹ́ta yìí kó mú ohunkóhun tó bá bá nínú igbá àkọ́kọ́ kó mú èyí tó bá bá nínú igbá àkejì kó mú ohunkóhun tó bá bá nínú igbá kẹta kó mú kó wá kó mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún kó máa kó bọ̀ wá sọ́dọ̀ èmi arínájà ìgbà náà ni wọ́n mọ ohun tí wọ́n ṣe lé wọ́n ṣèpèsè wọ́n oríṣiríṣi nǹkan pọ̀ láàfin rá lójú láàfin ṣe gbogbo ẹ̀ fún lójú ẹ̀ bá là ló bá ríran kedere. àrínájà. Ah, ah ńgbà tẹ máa sọ̀rọ̀ lọ́nsìn ẹni kó wo gbákì ní kó wo gbákejì kó wo gbákẹta kókó nǹkan tó wà nú ẹ̀ kó kó wá fún yín mo sọ fún yín gbéyàn òríran báwo náà ṣe fẹ́ ríran débi tí gbá wà ṣé torí pé máa ń ṣe é. wọ́n lójú ẹ̀ fọ́ wọ́n lójú ẹ̀ fọ́ ìwọ kọ́ ló fún wèrè láyé jẹ àrínájà bó ṣe wà yẹn bó ṣe wà yẹn wà ríran wò ojú fífọ̀ tẹ́ máa wọ́ọ̀tì gidi lọ. ọ̀ya ẹ̀ǹdẹ́ bíbẹ̀ kọ̀ wọ́n ní kí ṣọgbó pagimọ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta lára ẹ má bínú níbo lọ ta ló ń bá wí àrínájà tẹ́lẹ̀ ló pe ni máa bá ti ẹjẹ́ bọ́ọ̀lù tó wà lẹ̀. wise one ẹ jọ ẹ má bínú ẹ jọ. ó jẹ́ sọ̀rọ̀ sí mi. ṣé nǹkan tẹ fẹ́ kàn ṣe nìyẹn. ọ̀dà solution nìyẹn tó bá ti ṣe. ẹ wá wo ọwọ́ kì í pẹ́ ní sàkéèké bẹ́ẹ̀ lómi gbóná ò pẹ́ lẹ́nu tẹ́ ẹ bá ti lè ṣe é lọ́la lọ́la yìí wọn ò ní ṣe mọ́ o nítorí mi gan ọ̀ráyè mọ́ o kò sáàyè mọ́ o. a máa ṣe a máa ṣe a máa ṣe. bó ṣe rí. we gotta move now we should do it. ẹnu pa. hello my Doctor, Doctor, you should understand what is going on. what's going on. it's my boy eh? he needs to say sorry. Ah, ah àrínájà àrínájà jọ torí ọlọ́run má bínú jọ sọ fún mi pé sọ́ọ̀rì kí n lè ṣe nǹkan tó ní kí n ṣe kára mi lè yà sọ fún mi pé sọ́ọ̀rì o ti múnú bí mi inú bí mi gan jọ tó bá sọ pé sọ́ọ̀rì máa kàn náà sọ pé sọ́ọ̀rì sọ pé sọ́ọ̀rì. Sàámú tó bá jẹ́ pé kí n sọ yí pé ah, sọ́ọ̀rì òun ni. o ti sọ o ti sọ o ti sọ má ṣe lọ o ti sọ ah. sọ́ọ̀rì ń sìn má ah. ṣe lọ́la. èlò àrínájà ẹ á ti wà níbi tẹ sọ pé ká dúró sí i ah okay okay okay okay jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́. yọ̀ṣíbí arínájà mo pè tán sí yìí o wọ́n láwọn máa dé pé táwọn bá dé àwọn kàn máa tò àwọn nǹkan táwọn fẹ́ tò lẹ̀ so within one minute wọ́n máa tún padà lọ so that nǹkan tó wà nù ẹ̀yìn ẹ̀yìn á wà mú ẹ̀ wá mú wá bá wọn. Ah. kò sí wàhálà yọ̀ṣíbí dà. èmi rè é bíbá èmi ni. gbé mi sókè. Ah. ah ẹ dúró. jẹ́ mẹ́ lo jẹ́ mẹ́ lo jàre. ẹ ní sùúrù bọ́dà sá. màá wá dúró dàrí náà jàbí. Ah, ah, ah, bọ́dà sá mú gbogbo nǹkan tá à ń ṣe iná fún ìlera yín náà ni ẹ̀yin kára yín lè yá kójú yín lè là ní arínájà ò ní pẹ́ dé mo trust ẹ̀ ó máa dó máa bá wa ń bí. ṣẹ́rí nǹkan tó bá máa da bó ṣe máa ń le láti lè rí o ó dẹ̀ máa padà da ni ṣẹ́rí arínájà I have hundred percent assurance in him by the time tó bá máa fi dé everything ló máa wà resolved. Yeah. Bro Sam plan A lele tí gbogbo àmọ̀ pa ẹ̀ èmi náà mo dẹ̀ ti make àwọn arrangement kan which is plan b so by the time tí arínájà bá dé táwọn bá carry out gbogbo plans wọn èmi náà máa back up plan yẹn with my own plan b. ah Dọ̀tun are you crazy. i'm not bro sir. then you are sick upstairs. ṣé mi àti ẹ ò mọ́ra ni plan b wèrè wo ló fẹ́ lọ mú jẹ́ ká wà bí jẹ́ ká plan a tọ́ta bá yanjú plan a jẹ́ ká mú plan b máa bá lọ. no bro Sam I've been your nigga from day one. Ah. Kò lè wá rí báyìí kí n wá sọ pé mo fẹ́ fi yín lẹ̀. Ah. Mi ò ní pẹ́ dé. Dọ̀tú! Àwùsùn mi bá. Dọ̀tú! Òwúwe yẹlé! Òwúwe yẹlé! Ọ̀dà o. Màá jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́. Eh, a ti gbà pé ojúbọ̀dá Sàámú ti fọ́ àmọ́ ìjókòó yìí ṣé fẹ́ máa mú wọn tọrọ owó bí ni. Ah ìbàfò jọ tó bá ní ọ̀rọ̀ làákàyè tó bá ní ọ̀rọ̀ ọlọ́pọlọ tó fẹ́ sọ ṣé dandan ni kó o la ẹnu ẹ kó o sọ̀rọ̀ kó o sọ̀rọ̀ rádaràda jáde ni ṣé dandan ni kó o sọ̀rọ̀ ni ẹ̀wọ̀n ń tiẹ̀. mo ṣe bí ọ̀rọ̀ yóò ti fàjà mo béèrè ni. jọjọjọjọ kúrò ń bíbá ẹja rẹ kò fi wálẹ̀. lọ sí bẹ́ẹ̀ máa calm down o ìpinnu bí bọ̀dá Sàámú gan wọn fọ́ lójú wọn àbú yín wọn ṣe pè fún yín wọn àná yín wọn ṣe gbogbo ẹ̀ fún yín ètò ń support wọn pẹ̀lú bọ́n ṣe fọ́ lójú. kí ló dé ọ̀dẹ̀ fi wálẹ̀. ní ah. sùúrù tiwa ló ń sọ. ẹ jẹ́ wàrà yín yọ síbí o. òmò kí wọ́n náà try èmi gangan fúnra mi téèyàn bá fọ́ lójú ṣé mo lè ráyè máa mú kiri ìbàfọ̀ mọ́ tó ń sọ ìbàfọ̀ ojú mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọ́ ibi ló wà ibi ló wà òun ló nọwọ́ sí i débàfọ̀ rẹ̀ òun ní àwọn òṣè òṣè òṣè àbúrò èyí mi lè ṣe ẹ fi lọ ti lọ ti lọ ẹ má lọ kí mọ́ mi lọ ó ti lọ ó ti lọ ó ti lọ ó ti lọ olórí mi ò lè pé frog light olójú ọpọlọ wẹ́rẹ́ ọba bí ìyá ẹ jẹ jẹ kójú mi là kọ ìwà ládùúgbò gbogbo èyí tí mo ti plan fún pé tójú mi bá là ẹ̀rí bàbá ńlá ọ̀rọ̀ wò máa ṣó yín ẹ̀rí ìwọ̀nba àgbà pẹ́lẹ́ ló kù kójú mi kàn clear yọ̀síbí yọ̀síbí yọ̀síbí tí mo mọ̀ pé wèrè nìyẹn ṣé gbangba ló fi mí sí ni ẹni tó ń lọ tó ń bà máa rí mi. irọ́ ibi tá a rí nájà ni ká dúró sí náà ni. rárá wá kọ̀rọ̀ kò fi mí síbẹ̀ tó bá dé ó máa kọ̀lẹ̀ ẹ wá kọ̀rọ̀ ibi tí kọ̀rọ̀ bá wà. jẹ́ ká wọ inú kọ̀rọ̀ lọ. ẹ ó ya inú kọ̀rọ̀ náà là ń lọ irọ́ ẹ̀kan lọ́ra yí díẹ̀ díẹ̀ ló yá. kì í yí báyìí ẹ ti yí jù. ẹ o ya ẹ ẹ o ti da bẹ́yẹn. fífi náà jàre bá wà lọ ibo la wà gangan náà ibo la wà ibo la wà yìí. ilé ẹ̀yà Patrick la wà. ìyá Patrick rè. ẹ Ah, màrúwá tó wà bí wájú lé wọn kọ ó sì wà ń bẹ ó wà bẹ fọwọ́ mi kan bí màrúwá yẹn fọwọ́ mi kan bí màrúwá ṣe bẹ́ẹ̀ gba màrúwá fọwọ́ mi kan bí màrúwá orí orí ẹ̀ bàjẹ́ ni fọwọ́ mi kan ibi tí màrúwá bá wà. ẹ ó yẹ yí báyìí. ibo ni màrúwá yẹn wà. ó sì wà ń wájú. fọwọ́ mi kan màrúwá. ó ní. ah bra ló fọwọ́ mi lé lórí. márùwá ni. Marua. ẹ òkè ẹ rè ṣé Marua. ẹ rè. márùwá ni márùwá rè báyìí ni kò mú mi lọ side báyìí side báyìí ni kò mú mi lọ ibẹ̀ ni kọ̀rọ̀ wà má mi pẹ̀lú kó mú mi lọ wọ́n fẹ́ máa mú mi lọ sí junction. ẹ má bínú ẹ má bínú. máa mú mi lọ sí junction express ló mú mi lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmárùárì ilé ìyá patrick rè ilé ìyá faith rè àbí ilé ìyá faith ló wà níbi tí mo náà sí abẹ́kọ̀ abẹ́kọ̀ oh, ilé bàbá tó ń ta lẹ́kọ̀ọ́ ni níbí kò sí wàhálà fine kò mú mi lọ táwọn máa fi bọ́ síbi ilé àlájà lọ àbọ̀ síbi ìkọ̀rọ̀. ibi abẹ́ igi àbí. Ah, ó tiẹ̀ ti rántí bí abẹ́ igi mọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló mú mi sí junction táwọn ìbàfọ̀ lójú fọ́gílẹ̀ ìjọ máa wòyàn kiri. ẹ ò bọ̀dá Sàámú àti débi tárínájà tó gbá yẹn sínsìn ṣé pé wọ́n sọ pé ká kó wá ká wá kó bá wọn lé so bẹ́ẹ̀ ṣe wáyé nìsín ṣe rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ni pé a máa sáré a máa lọ mú nǹkan tá a fẹ́ mú so dà á lè mú wá bá wọn léṣe pé nǹkan tá a rí nájà sọ nìyẹn wọn ní ta bá ti kó tán wípé kẹ kó wá bá wọn lé ẹ ṣàrọ ẹ ṣàrọ ra kó má lọ dànù ẹ ó yẹ mú gí wá irọ́ mo là ẹ tún ti ń kúrò níbi tọ́nà gbá wa o. ṣé mo ìwà ìgangan. bẹ́ẹ̀ ṣe wà ìgangan gan ẹ má tán ọ̀nà ẹ má yí rárá o ẹ kàn ra lọ straight kẹ ṣí first one kẹ mú. bá mi ṣe bá mi ṣe o káyé máa béèrè pọlọ́run mi dà ọ ṣé mi ti dé bẹ́ẹ̀. ẹ ti dé bẹ́ẹ̀ ti dé bẹ́ẹ̀. kò tí ti méjì tó wà ń bí ti ráìtì báyìí ni màá kọ́ lọ. bẹ́ẹ̀ ni ẹ ti gbà màá padà wà sáà rí báyìí màá lọ báyìí. ẹ ti gẹ́ ti ẹ̀ tán ṣé bẹ́ẹ̀ ló ṣe wà. ẹ ṣá ẹ ti àkọ́kọ́ lọ mútà kọ̀ọ̀kan náà màá direct níbi ẹ ṣe máa kó yòókù. ṣé bẹ́ẹ̀ mò ń lọ yìí. ibẹ̀ lẹ́ ń lọ yẹn máa lọ. ti dà bẹ́yẹn ó yẹ wá bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ báyìí ẹ̀kan ra kí bẹ̀rẹ̀. ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ díẹ̀ sí ẹ bẹ̀rẹ̀ díẹ̀ sí ẹ̀hẹ́ ìgbà yẹn nìyẹn ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ó yá ó yẹ ṣí. kí ló wà ní ẹ. mi ò mọ nǹkan tó wà nù ẹ mú nǹkan tó wà nù ẹ mú ẹ mú ẹ̀hẹ́ ó yẹ kìsápò ẹ kìsápò ẹ kìsápò. mo ti mú. ẹ kìsápò ṣe é kẹ wá lọ mú kejì ó yẹ fi kọ́fà lẹ̀ ó yá ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ṣe ń lọ. bí mo yẹ yí nǹkan. ẹ má yí tán ẹ má yí tán. ṣé mo bọ́ sí kejì ó yá ẹ máa lọ. ṣé bẹ́ẹ̀ gangan mú ìwà. ẹ máa lọ ibẹ̀ lẹ́sìn wa ó kù díẹ̀ kẹ́ débẹ̀ ó kù díẹ̀ ó kù díẹ̀. báyìí nǹkan. ó kù díẹ̀ ẹ̀hẹ́n ó ti da bẹ́ẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ ẹ rọra o ẹ rọra o ẹ bẹ̀rẹ̀ mi ní kẹ́ ẹ jó o ẹ bẹ̀rẹ̀ ẹ ń lọ ẹ ń lọ ẹ ń lọ ẹ ń lọ ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ó kù díẹ̀ ó kù yẹ ẹgbẹ́ wọn sílẹ̀ díẹ̀ ẹgbẹ́ wọn sílẹ̀ díẹ̀ ẹ̀hẹ́n ẹ ti mú kejì àwọn àṣà wù yàdí wẹ̀lì kí ni mò ń mú iná. Ah, mi ò mi ò mọ ẹ kì í sápò ẹ kì í sápò ẹ wá lọ mú kẹta bọ̀dá Sàámú. afa. ẹ̀sùn díẹ̀ sí. afa. ẹ̀sùn díẹ̀ sí. afa. ẹ̀sùn tíntínní sí. afa. ó yẹ máa lọ. ṣé ọkàn ẹ rí. ọkàn ẹ nìyẹn. ṣó jìnnà. kò jì púpọ̀ o kò jì púpọ̀ ẹ rọra o ẹ ṣáà máa rọra ẹ ṣáà máa rọra o. ayé máa bèrè bọ́lọ́run mi dà ó. ẹ máa rọra ah, o. ó dà pé ìtàkùn wà lọ́nà. kò sí kankan lọ́nà o. ìtàkùn wà ń bí wà ń bí. kò sí kankan bẹ̀. sáré wá yọ̀ tàkùn. irọ́ mi lè gbọ́ àbọ̀dá Sàámú. ṣé mo ì lọ báyìí. ẹ ṣì ń lọ ẹ ṣì ń lọ ah. ẹ ṣì ń lọ. kí ló wá ń gún mi lẹ́sẹ̀ gbogbo bí. ó kù díẹ̀ ó kù díẹ̀ eh? àbọ̀dá Sàámú ẹ rọra gbé ẹ gbé sẹ́yìn sókè o. Eh, níbi ibẹ̀ ni. ó kù díẹ̀ ó kù díẹ̀ ẹ ti fẹ́ débẹ̀. àbọ̀dá Sàámú wa ẹ ti fọ́ Eh, kí ni mo ṣe. ẹ ti tẹ gbá fọ. mo dáràn mo tẹ gbá fọ. ẹ ti tẹ fún jàre. ọ̀nà ah, ah, ah, mi ò dé mo mú fẹ́ gbé jẹ́ sókè ìtàkùn ìtàkùn yẹn jà disturb mi. Sàámú ó fọ́ igbá o fọ́ gbá ayé ẹ ló fọ́ dànù yẹn bẹ́ẹ̀ ni kí ni ìtẹ̀wá kó wá ìkí ló ní í ṣe kí ni ìwúlò ẹ̀. arínú ọjà nígbà tí ẹ sọ wípé kéèyàn tó fọ́ lójú kó lọ kó gbá wá ẹ wá ní pé wọ́n tẹ gbá fọ́ báwọn náà ṣe ní tẹ gbá fọ́ àti ẹ̀dúpẹ́ àti ìgbóríyìn fún wọn pé wọ́n ti ẹ̀ mú méjì wá nínú nǹkan mẹ́ta tẹ́ni kan kó wá. àrínájà hmm? wọn náà ti rí ń sìn ah! pé nǹkan ló kàn àmọ́ bá mi dán gbọ́n lọ́dún ọ̀nà kí ni solution mi ta lè ṣe tí wàá tún lọ gbégbá ẹ̀ má try lẹ́ẹ̀kẹta yìí sìn kò yẹ ìgbà ìjọ láìlọ́ọ̀n lẹ́sẹ̀ mi ni mo tẹ̀ fọ́. ó tiẹ̀ lè jẹ́ ń tù báyìí gentility gentility gentility ò ṣe stupidity o lè gentle báyìí ẹ́n o ti wà ní òkùnkùn bírímù bírímù o lè náwó sí ohun tó mú ẹ lásìkò kó o mú ìwọ lọ́kọrin fún tó bá rìn lókùnkùn kò lè mọ̀ afọ́jú ni tó bá ń jẹun eléra kò lè mọ̀ afọ́jú ni tí ìwọ ìbárọ̀mọ̀gẹ tó rẹwà ṣé o lè dá mọ̀ báyìí. tó bá fọwọ́ mi tíì sáré máàmù bó rẹwà àbíkú rẹwà. tó bá fọwọ́ tíì sáré o ní hànú ó wà láàárẹ̀ wo ìgbà tó tó gbá ní jẹbálẹ̀ àgbọn mi o kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ní jẹbálẹ̀ odò oúnjẹ ló yẹ kó o dojú ewé kó o lékè omi kó o dò sí bàtà kó o lékè odò ohun tó mọ̀ ṣe rèé solution méjì ló wà nílẹ̀ fún ẹ àkọ́kọ́ ọbẹ̀ ẹ̀gbọ́n mi dáadáa nínú kó wẹ òkun òkun odò òkun bó ti máa ń wu tó ń wu yẹn nínú kó wẹ̀ dé lájì tàbí kó kó sínú ọ̀sà kò wẹ̀já. àrínájà ah, ah. ṣé bọ́dà sàmúṣe yín ti tẹ́lẹ̀ ni. kí ló rí. ẹ wò ó ṣùṣùṣù ẹni kọ́ lọ wẹ òkun já àbí kọ́ lọ kó sọ́sà ṣé fẹ́ pa wọ́n ni ṣé fẹ́ dákùn tó ṣe wọ́n ni. ó máa kan àbùkù yọ sí bí o máa kan àbùkù ṣé tó dẹ̀ bá dé ṣé kí n fi bí ṣú gbogbo oore tó ti ń ṣe ah. ṣé ìwọ kọ́ ṣe fa. ó sún mi o ṣé wọ́n mọ̀ fa. ó yà mí lẹ́nu. ẹni tó dẹ̀ mọ̀ fa òun ló sọ yìí ṣé bá option méjì ló fi lẹ̀ ó ní kí n wẹ òkun dé làjì àbí kí n wẹ ọ̀sàjà àbí yóò ń gbogbo tó sọ̀kọ́ nìyẹn ni. nǹkan tó sọ nìyẹn. àwọn ojú ló ń dùn mí etí mi ò di. Ah. Ah, ọ̀nà Sàámú ti yín náà ni mò ń ṣe. option wo ni ká mú nù mí ni. ẹ̀yin náà sọ pé kẹ́ lọ wẹ̀ kó ń ṣàwà méjèèjì. ẹ tí màmá lọ náà jọ máa lọ náà ni. lóòótọ́ lóòótọ́ èmi ni mo níṣòro kò yẹ màmá wẹ̀ wájú ìwà máa tẹ̀lé mi bọ̀ lẹ́yìn náà ni kò yẹ èmi ni mo kọ́kọ́ lógun à lè máa lọ tó bẹ̀rẹ̀ ti rẹ̀ mi wà á lè fa mi lẹ́sẹ̀ ah. èwo lóru pé ká mú nù méjì sí tó rọrùn nu méjèèjì o mi ò lè wo okun mi lè rọrùn. àtòkun àtọ̀sà kò rọrùn. kò rọrùn o. àrínájà ṣọ́pṣọ̀n mi wà. tó wà lẹ́ni tó bá rí pé o lẹ́bùn ẹ̀nu méjèèjì ni kò ṣe. Ah. yà mo ń gbọ́ ibi tó ń wẹ̀ wá jọ bọ̀ mí lọ́wọ́ bọ̀ mí lọ́wọ́. kí ni mo kí ló fìyẹn lọ́wọ́ jọ. ń bọ̀ ìlọ yẹn ló kàn. àrínájà mo pé mo é. ọkàrí àjọ wà náà ni níje àrínájà ii. bọ́lọ̀ lọ gọ́gá gọ́gá ṣé o fẹ́ tọ̀ ni. Ah, ah. kí ni. Àké tó wọnú omi, Jésù yọ jáde. Àfọ́jú Bátólómẹ́ù òkùnkùn ríràn bó tilẹ̀ wù kó rí ọlọ́run kò ní yí padà o ojú mi tó fọ́ akúlà dandan ni. ṣé dandan ni ká fi parí ẹ̀ ṣé dandan ni ṣé dandan ni ṣé dandan ni ká lọ ẹjú kọlọ máa gbé ṣòrùn mú ṣòrùn mú bẹ́ẹ̀ ó mú díẹ̀ díẹ̀ ẹ Ọlọ́run máa gbọ́dọ̀ àánú òrùn ẹ bá mi dojú kọ bí tó òrùn yẹn wà kí wọn bá mi pè Ọlọ́run jọ bí Ọlọ́run fáìlì tó wà wájú Ọlọ́run ó pọ̀ bí nǹkan mi kó tó dá tẹsíà lọ kó tó dá ti wà ń bí lọ àtàwọn èèyàn Ọlọ́run fáìlì mi ni kò gbé síwájú ọlọ́run fáìlì mi ni kò gbé síwájú ọlọ́run jọ ọ̀yà ẹ̀já kọrin yẹn second stars ọ̀yà ìsọfọlọ́ o. àké tó wọnú omi jésù yọ jáde. ọlọ́run yọ àkénú omi ó pàṣẹ fún ni. àfọ́jú bàtólómíù òkòkò ríran. ó tún bá sínú iyẹ̀pọ̀ dẹ̀ fi lẹ̀ lójú bó ti lè wù kó rí ọlọ́run kò ní yí padà o ojú yín tó fọ́ akúládọ́dọ̀ ni ojú yín ojú yín tó fọ́ akúládọ́dọ̀ ni dọ̀tún ojú yín tó fọ́ ah! dọ̀tún o lè pè bọ́lá pé ojú ẹ ló fọ́. ẹ̀yin lójú ẹ fọ́. o lè bá mi kọ́ bí olówó agbádùn ẹ̀yẹ látọ̀dọ̀ ẹ ìpè ojú yín dáfà ẹkún làdá. àbúrò mi àbúrò mi gígùn ìwọ náà lè sọ wípé ojú ẹ tó ń fà. ẹ lẹ́lẹ́ o ẹ lẹ́lẹ́ o. ẹ má ẹ má dà ló gbárí yẹn ní gbárí yẹn ní ẹ má dà o. ẹnu yóò ti rọ̀ yín náà ẹ ẹ sì rán lẹ́nu bí ẹni tó ní darí àbí. kí ni mo san kí mo san mo ní gbárí yẹn ló dé yẹn dọ̀bálẹ̀ kẹ́kí mo ní ẹ dọ̀bálẹ̀ kẹ́kí kéde kúnlẹ̀ kí. please anyway mo discover pé pastor kan wà ní church kan oh my god. ẹ tún gbá randam wí nìyẹn wọn máa confuse Ọlọ́run wọn ni ká gbé wọn lọ sí church àbí ká gbé wọn lọ chọọchì ìmọ̀ bójú ṣe fẹ́ la church. chọọchì. bárí yẹn. tẹ̀rí èmi náà sọ fún ọmọkùnrin yẹn ká lọ sí church àwọn náà sọ fún àwọn ò lọ o. talẹ ni ẹ ta ló sọ̀rọ̀ yẹn. agbárí ojúkú ni. ẹ mọ̀ pa agbárí ẹ̀ fú yẹn. ẹ wò ẹ parí yẹ ẹ wo gbogbo ilé ìtàn sọ yẹn ẹ má dá sí i gbogbo ibi tẹ bá wọn wípé a ti lè rí solution sójú bọ́dá Sàámú tó fọ ẹ wò wa débẹ̀ a ti ṣe tán ojú wọn ti ẹ̀ là. ẹ ní sùúrù ẹ ní sùúrù à bẹ ṣe máa sọ kọ́ nìyẹn ẹ̀ tí ẹ máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ́ra bá wọn sọ ẹ ní sùúrù. bọ́dá Sàámú wọ́n ní pé wọ́n fẹ́ gbé yín lọ sí church ṣé spirit yín agree pé kò gbé yín lọ church church. yọ̀ṣì mi ẹ níṣòro ẹ níṣòro bàbá ẹ ó níṣòro. ògo ò máa gbọ́kàn tó ń bèèrè ọ̀bẹ̀rẹ̀ sàmú ẹ̀. bùrọ̀sà ẹjọ ẹjọ nítorí tọlọ́run. sọmọ etí ló sọ̀rọ̀ yìí. èmi ni èmi wà lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ jẹ́ ká tẹ̀lé wọn lọ. Bro Sam, I'm with them 100% cause I got a Puma shoe. I'm putting on a vintage shirt and you can't even say my nigga what's up. Why you putting on vintage? No problem, I can see your vintage but ẹ mọ tó ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí gbogbo yín sọ pẹ̀lú nǹkan tí gbogbo yín sọ mo ti gbẹ̀bẹ̀ yín mo máa tẹ̀lé yín dé church kan lè gbàdúrà kò jú mi lè là mo gbẹ̀bẹ̀ yín ni o torí mo máa jókòó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo fẹ́ jókòó mo fẹ́ jókòó sí pípẹ́ tó fọ́ mi lójú gangan mo la ojú mi padà ọ̀rọ̀ tuntun ti yọjú bí bẹ́ẹ̀ mi ń sọ ni o ò ní mo ṣe fẹ́ gbẹ̀bẹ̀ yín ìgbẹ́kẹ̀ gbé mi lọ church kò jú mi lè là. Eh, eh, kí n gbogbo wèrè iná ẹ wọ́n lọ rẹ ẹ̀bẹ̀ ṣé yẹ kó sì máa ṣàkọlé léè tó wà lẹ́yìn. yọrí ìyẹ yọrí ìyẹ mi ò yakọ mi ò yakọ bẹ́ẹ̀ tí o ṣe pórí ẹ burú yakọ gbẹ́rì ìyẹ sórí ń ta ẹ ni. ǹjẹ́ lè sọ fún mi nǹkan kan tẹ́ ẹ ti ṣe tó lòdì gan pàápàá sí àbàràpá. ẹ jọ̀ọ́ má bínú pásítọ̀ sọ bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ yìí àwọn náà ni. pásítọ̀ sọ bẹ́ẹ̀ ló sọ. àwọn ni. àìdọ́lọ̀ gbárí ẹ̀ dákẹ́ mi ò bá wí mi ò bá wí ò bá wí pásítọ̀ bẹ́ẹ̀ ló sọ̀rọ̀. wòlíì sọ bẹ́ẹ̀ ni. wòlíì ni wòlíì jẹ́rìí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ ara mi ti ń gbọ̀n mo mọ̀ kẹ́ good gan ẹ̀ dẹ̀ sharp gan ẹ̀ jẹ́ ń jẹ́wọ́ tán ohun tí mi ò sọ rí ni mo fẹ́ sọ yìí ṣẹ́rí mo ní sọ bẹ́ẹ̀ ẹ wò ọjọ́ kan mo ráfọ́jú kan ó tọrọ owó lọ́rùn mi mo fún lówó mo ìsíwájú mo èèyàn kan ó ló lè sọ mí lé epo ló lè sọ mí dẹ̀ràn mo padà lọ mo fẹ́ lọ gbowó mi mo ti dànù mo gbàgbé ọwọ́ ẹ̀ mo gbàgbé ọwọ́ ẹ̀ mo lè mú mi kúrò lọ́dọ̀ ẹ̀ ẹ̀ tòkí ọlọ́run ohun tí mo rántí mọ̀ nìyẹn ẹ gba igi lọ́wọ́ afọ́jú ẹ jù ú dànù. sígbó. Hmm. bọ̀dá Sàámú ẹ jẹ́ ń bí yín ìwà tẹ́ wù yẹn ṣó dáa. ẹ má jẹ́ ń tọ́ níwájú yìí kò dáa. ìwà yẹn ò dáa tẹ́ bá mọ̀ pé ẹ ò lówó lọ́wọ́ ẹ fi ẹni yẹn sílẹ̀ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ̀yin náà máa bá tiyín lọ. nígbà tí ìwà yẹn ò dáa kí ló wá dé tẹ́ ẹ fi ṣe àkàndá ọlọ́run ẹni ìyàsọ́tọ̀ kò dáa ká máa ṣe wọ́n ní ìwà ìbàjẹ́ ẹlòmíà sọ a ní ṣe bó fọ́jú ni ṣé ó lè ṣiṣẹ́ ni ṣé ńgbà tí ó yarọ tí ó lè rìn ìyẹn sọ pé kó má lọ kọ́ṣẹ́ àwa ò lẹ́tọ̀ọ́ láti máa bú abarapá orí ọ̀fẹ́ ńlá làwa gbà o gbogbo àwa tí ara wa dá tá a wà láyé orí ọ̀fẹ́ nìyí àwọn tó jẹ́ abarapá yẹn àwọn náà gbàdúrà ẹ̀ ìran wọn ò dẹ̀ gbàdúrà ẹ̀ kó rí bẹ́ẹ̀ fún wọn torí pa ti lórí ọ̀fẹ́ yẹn a gbọ́dọ̀ máa fi dúpẹ́ ni a ò gbọ́dọ̀ bú wọn tí a bá ní agbára láti ṣe fún abarapá ká ṣe é tí a ò bá dẹ̀ lágbára ẹja fílẹ̀ kó máa bá tiẹ̀ lọ gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń lo àwọn abarapá yìí fún iṣẹ́ ibi ọlọ́run á máa tú àṣírí wọn àwọn abarapá fúnra wọn tó ń lora wọn fún iṣẹ́ ibi ọlọ́run a máa tú àṣírí wọn ọlọ́run wòlíì sọ bí àtú àṣírí wọn yes àbí àbí àbí àbí kí ni mo sọ. ẹ ẹ wo èèlò ni ọba àti ẹ̀fọ́ ni àbárapọ̀ tó fi wá àti ṣubú tó tún gbọ̀ pa lọ́wọ́ ẹ̀ tán ẹ tó bá wá gbàgbẹ́ tó lọ kó mọ yín lọ́wọ́ kó kílẹ̀ máa sọ. wárí ìyẹ̀wò lélẹ̀ tẹ́ tún sọ ń bíbá yìí náà ẹ bá má tún sọ yẹn ah, ṣẹ́rí wa báyìí àwọn ọ̀rẹ́ o wọn ní já wí kábàáyì tí bàbá Sàámú wí ni wọn ti sáré máa gbè lẹ́yìn wọn ẹ máa bá a lọ. dáàdi ẹ̀rí páyé mi ti dàlù ẹ̀rí páyé mi ti bàjẹ́ báyìí ẹ gbárí yẹ lóhùn bá mi wí ó sọ mí di gímbálì ó sọ mí di doyin ó sọ mí di dorin ó sọ mí di Peter tó ń bá wí ẹ gbà míì ẹ̀sà ẹ̀yin náà ti rí báyìí ẹ̀gbin tí mò ń rèrè látìgbà tó gbìn ti padé tọ́lọ́run ti fojú mi sí reserve bench ẹjọ́ tó lọ ẹ gbójú mi padà wá sórí pitch ẹjọ́ ẹjọ́ gbójú mi padà wá play ẹjọ́ sá ó ní mo ṣe wà bí. ẹjọ́ sá ẹjọ́. ẹjọ́ ah ta ló ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀. èmi ni bàrásà mú. ẹ̀wí ẹ̀ pé nǹkan iná ló ń bẹ̀bẹ̀ fún. bàrásà mú ohun tí ò ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ òun ló ń pè mí rékù kò sí mírèkù kankan ń bì kankan àfi ẹni tí ọlọ́run fúnra rẹ̀ tó bá fọwọ́ tọ́ èmi ò ní agbára kankan o tí mo fẹ́ sà àfi tí ọlọ́run bá gba ọwọ́ mi ṣe iṣẹ́ ìyanu ìgbà yẹn náà lẹ lè yọ tí ó bá dẹ̀ ti gba ọwọ́ mi ṣe iṣẹ́ ìyanu ẹ má lọ ní o. lọ síbo. lọ sínú ayé ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ojú yìí fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. ìgbẹ́ngbọ́n máa wà á là àwọn èèyàn wo àwọn tó wà nú ayé. àwọn olówó nú ayé ah, ẹ wò mí ò mọ àwọn èèyàn kankan nínú ayé bí mo jẹ wà yìí èmi nìkan tó mọ wà nú ayé mi èmi nìkan jẹ mọ wà nú ayé mi ẹwọ sá mi ò rí gángan láti ìgbà tí ikọ́ ti ṣẹlẹ̀ I didn't see anything I can't see anything ẹ jọ láyé mi mo ètì kí bá wọṣọ black mo ètì aṣọ búláàkì kíkú mo ètì aṣọ búláàkì lọ́wọ́ sí mi lọ́rùn wá síbi mi ò ní jọ́ìsì mi ò rí aṣọ búláàkì lọ́wọ́ fún mi. mo náà sàmú kò ń ṣe aṣọ búláàkì lẹ́wọ̀ jàre. aṣọ wo lọ́wọ́. white ni. yẹ white lọ́wọ́. búláàkì ló ń jọ lójú mi everything blank. Ah. ọ búláàkì ni ẹ jọ ẹ ṣàánú mi sà ẹ ṣàánú mi sà ẹ jọ tó lọ ẹ jọ mi ò rí gangan mọ́ ẹ ẹ sà ẹ sọ̀rọ̀ mọ́ ẹ jọ kí mi ò ṣe nǹkan kan mo fọwọ́ lẹ́ràn ni. ẹ̀fọwọ́ lẹ́ràn lórí ọ̀rọ̀ mi kò dára wò ní sọ bẹ́ẹ̀ gbà kámú lórí ọ̀rọ̀ mi ó fọwọ́ lẹ́ràn. ẹ̀gbọ́n bí wọ́n gbọ́ wọ́n ní ọ̀dọ́ bàbá yìí bàbá yìí ẹ̀gbẹ̀bà yá owó mi jà. belt table yàrá mi mo lọ́n jọ mo lọ́n jọ ẹlẹ́dàá mi jọ ojúlọba ara má gbójú lọ́wọ́ mi ojúlọba ara má gbójú lọ́wọ́ mi ojúlọba ara má gbójú lọ́wọ́ mi olúwa má jẹ́ ń fọ́ lójú o má jẹ́ ń fọ́ lójú alanimọ̀ ńlá ló lè tó yìí báwo lorun ṣe gbé mi lọ ń bí. Ah. ṣé bọ́lọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ nítorí ọlọ́run ọlọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ní báyìí torí ọlọ́run báwo lòun ṣe gbé mi lọ́nbì wọ́n á di pé mo wá fọ́jú wọ́n wá mú mi káàkiri olúkálùkù wá ń sọ ìtòwù ó wá di pé mo lọ ń gbé gbá ah! èmi odidi Sàámú gbogbo kọ̀mínítì mẹ́wàá ìwà tó wà lákòóso mi. Ah! ọlọ́run jọ ọlọ́run jọ àfi kí n lọ ṣàtúnṣe àfi kí n ṣàtúnṣe owó àfi kí n ṣàtúnṣe àfi kí n wọ oníbàárà ìkan tí ìbàdí ẹ̀rọ oníbàárà yà àfi kí n ṣàtúnṣe sórí ah! ibi tó wà kó ṣàfọkàn rẹ balẹ̀ ni o tó ti yẹ ń sìn ìgbà tí máa kó lé gbogbo àwọn aráàlú yìí ni mo sọ fún fọkàn balẹ̀ bọ́lá sáàmú rè. ẹ ṣe. Ah! ẹ pẹ̀lẹ́. bọ́lá sáàmú. ah Mr. Lẹ́kan. ẹ fi jókòó. ẹ ṣe. ẹ gbà. Eh! two hundred thousand naira. bẹ́ẹ̀ni. two hundred ah èmi kọ̀ mú ní èmi kọ̀ mú ní ẹni tí mo mú ẹni tí mo sọ pé mo mú ẹ bàbá two hundred thousand naira. Ah! bẹ́ẹ̀ni tó fún ẹ. ẹ ṣé o bàbá mi ẹ ṣé o ojú òní tì yín o iná ọmọ òní jó yín o ẹ ní ṣaláìní. ẹ̀yin ẹ bá má stress ara yín brasamu ó máa jọ mí lójú gan pé torí àwọn èèyàn báyìí lẹ ṣe ń lọ káàkiri káàkiri tó yẹn kí ni interest yín gangan. mo ti sọ fún yín díẹ̀ tẹ́lẹ̀ mo rò pé nítorí ẹ̀ lórí yín ṣe wú gan tẹ́ fi pé lè wá sẹ́ni mo fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ ni ọlọ́run ti yọ sí mi lójú àlá ọlọ́run ò ní jẹ́ kí n fọ́jú mi ò ní fọ́jú ara mi ò ní fọ́ tẹ̀mí gbogbo ibi tí mo léwédé tí mo légbòde wọn ò ní fọ́jú ara wọn ò ní fọ́ tẹ̀mí ẹ̀yin náà ò ní fọ́jú o ẹ jọ ẹ jẹ́ ká máa ran àwọn irú àwọn èèyàn báyìí lọ́wọ́ púpọ̀ nínú wọn tí wọ́n ń tọrọ owó káàkiri kì í ṣe wípé bóyá wọ́n fẹ́ bá ayé èèyàn jẹ́ kì í ṣe pé bóyá wọ́n fẹ́ sọ ayé èèyàn di nǹkan mi kì í ṣe pé bóyá torí ìfẹ́ ara wọn púpọ̀ nínú wọn kò dùn mọ́ wọn ní lóòótọ́ lóòótọ́ tí wọ́n fi ń ṣe lé káàkiri ó wá dàbí ngo fún mi báyìí láti máa ràn wọ́n lọ́wọ́ kí n máa fún wọn lówó irú ẹni tẹ́ ń yìí ìyá ìyá ẹ̀ wà níléwu ìyá ẹ̀ gangan gangan gangan gangan wà kánò bẹ́ẹ̀ ṣe ń wo ìwọ ti bímọ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan ọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀ ló ti máa máa tà á kò ní máa lọ káàkiri nínú oòrùn bó bisikíìtì bó nǹkan kan pẹ̀lú two hundred thousand láyé tá a wà yìí náà ó tó ṣe nǹkan ó tó ṣe nǹkan ó tó ṣe nǹkan ah, ah, ó tó ṣe nǹkan àmín. Ah, mo dẹ̀ like idea yín yẹn gẹ́gẹ́ yín náà ṣe mọ̀ ẹ mọ̀ mí náà irú nǹkan báyìí ló máa ń dùn mọ́ mi nínú láti máa ṣe máa like máa help èèyàn gan-an ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀. ọlọ́run àdè máa gbé yín ga sí i tírélà ni máa fi kóyàn wá nígbà tí mo tún mọ̀ pé ẹni tó máa dá mi lóhùn anytime ní tírélà ni màmá ṣàtà wọn wá gangan ni. ẹ má ṣe nǹkan tó máa pa mí lára o. rárá rárá o yẹ mú kí eighteen passenger ni màá fi kó wọn wá. ẹ̀yin yẹn yẹn ní problem. mo ní problem mo ti yanjú tàfọ́jú mo ti yanjú ta fọ́njú kù tọ̀dọ̀ mi. ẹ ẹ bọ̀tí màá rí ẹ̀yìn lẹ́ta ẹ mọ ilé sílé ni ó yẹ kó yẹ yín náà.